أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وصلى الله على النبي الكريم وعلى آله وصحبه وسلم تسليما كثيرا وبعد السلام عليكم ورحمة الله وبركاته وبركاته الله سبحانه وتعالى كي كوارجي àdé oṣù zulu hajj oṣù nílò yorùdó ní pọ̀ ọ̀hún nílò méjì ní ọdún fourteen thirty eight gregorian calendar èyí ní ṣòwò nílẹ̀ twenty twenty four august two thousand seventeen karatuwa خلاصة نور اليقين خلاصة نور اليقين في سيرة سيد المرسلين للتلاميذ بقلم أستاذ عمر عبد عبد الجبار عمر ابن عبد الجبار هذه قرأته له يولد في page 25 page 25 له wọ́n ṣe topic fèrèsé yẹ kó wọ́n àdóyọ̀ rẹ̀ òsì báàbò mẹjì òkúrọ ìṣìn mẹjì òkúrọ ìṣìn lé àbí tọ́lẹ̀bìn mẹ́ra tàǹtàlìfà. ewa kọ̀bọ̀ kùrẹ́ṣ máa wógbó àbí tọ́lẹ̀bìn ẹ̀dẹ̀kẹta inda history ya domuwa ma wai jurudu ẹ̀kẹta wọn àdóyún rẹ̀ tafakaratul awwal lamma ra'at quraishun anna aba talibin la yuridu an yamna abuna akhihi abu kubo quraish mawuli lakini hiya nabi sallallahu alayhi wa sallama eh لما رأت قريش أبوك أبو قريش موليك أكنه أن أبا طالب كاكي جزك أفا أبي طالب جدافع لا يريد أن يمنع أبونا أخيه إيتنكي هنا نمو ما يمون بودو ديني إيتن إيانا بيوا شوة ya ha na bụ wajigide eten ịka kenwe ụdị enwe bobiyi onyon nwụchebe onyon odekmachi okolo eke wadonyachi ịkmachi ọdọ ọdọ mgbegwu eche a na-eche obi eche ka nebicha ka kinyoni amali akini atobiyoye nwụchachode bọtọ ihiche ebe benu hashim na nebi muhammadu kwurie ẹ̀hùn dúkà níbi muhammad aka àtòbù yóò kì dúkà fi níbi àníbi kọ̀ ihánà pọ̀ hù àwọn bọ̀ ẹ̀bà pọ̀ hù màkà ń yóò dúdú màkà ń ẹ̀dẹ̀kẹ́ta màá dàbí adẹ̀ ó ẹnẹ kìí abeko de gba ma ya te yan che du di du olaun ka ku e mo de du ti we ka ku e so de ni yoko yoko to do wa ye le wo le na pa ene le ba ala gba yi mu di ene le to do de yan no de yan ni magani magogo ka ni ka fura da ni bi ikwe du munafiki detan islam nu pa ye ki agba ne yowo taki anene anyị anya si munafiki islamu tan to de ngani munafiki ache onke onka yao kwa hune ki nana yane le walu kuboka ne judu abi ya nana yane le tisene gbane nyowo ene ate ko nki ngonu du e amo ye ngonu go ya mdu ma ngadi amele mbi an mo je nana ngomdu ngadi amele to yi òun parí òun bókì àti ìsìlámù ṣe ẹni dúú takẹ́ni dúú àwọn wé ìsìlámù àwọn kàkọ́ kì máa déhùn nígbà kó déhùn ní. ẹnìyàn kàkẹ́ ṣe adọ́kí kòtò ń adọ́kí dúú ọ̀dà ẹ̀ abigala dá ẹ́ ọ̀dà ẹ̀. alluɓe a ɗaɗe ma biyogun ẹ̀hùn dúkìá da ìmúdà ẹ̀hùn dúkìá da ìmúdà bí màá náà ẹnẹ kì á kọ́la kìdẹ́ ẹ̀hùn kì á yán dojú tù yín kì á kọ́ gẹ́nẹ kìdẹ́ yìí

kujo gele madini salama de yidogo ne ene moja chi hypocritically ge imare do ni rano rani bote iyo redo che turuga imule kale ku turule nga mi munafiki madi makani lemma ra'at quraish quraishun anna aba talibin abu quraish majma duddu kake gaskiya ba abi talibi la yuridu an yamna abuna akhihi itini ki hana omo mayun mali ogele iba mashau ilayhi mali tubun bo ma madudu ki umara bin walidin فقرة الأول ده فقرة الثانية وقالوا له خذ هذا الفتى بما كده ولادا لك wéèkì mú dọ̀ ma ń wẹ̀kì mẹ́gbọ́lá gbẹ̀nẹ́ kẹmúdu kẹwọ́nyú kẹmúdu dọ̀ma kẹdù dọ̀wọ́ kẹdù bẹ́dọ̀ alẹ́yọ ọma ke ni. sọma aŋẹ́yù kẹni ọmọdụ má jẹ́ di mọ́mọ́dọ̀ wọn ọma ẹkọ na nwa ẹwọ sọbmiti nwa linna kọsọlẹ o kẹmdo nwa kanya mdo pa mekaniko ami kafiri mu ada ma bakpa ki terroristi mebọ lagmani aba ẹnu nga nebi pa aji ẹnẹngi pa ewu ẹnẹngi pa ẹnẹngi wọli ewu ẹnẹngi wọli ọjọ tó kọ ọjọ tó kà yìí mẹgbọ lagmani aba. فقرة الثالثة فقال لهم عمه وما يعطى نبي ممدى بئس ما تطلبون او يبين تبالين متني دو كده ان متني كده يبين تبالي امم اتؤتوني ابنكم ممومي مدومي لأربي لأربيه وملا النعمه mọ̀mọ́ mi mẹ́dùn mi kó mi kó náà mi wọ́n wò tẹ́ kò mọ́ ní ilé takọ́tolú kuna mọ́ mi mi ìlú ńlá mi kúmẹ́ mọ́ òun tó pa kuna ọ̀ mi mẹ́rẹ́ ńlá mi. bí sàmà takọ́tolú fóun yóò bí ẹni tàbá lọ lẹ́nu ikú mẹ́ tẹ́ni wákìlẹ́ yìí. فكرة الرابعة فرجعوا خائبين ما دابي كومله ودابي يقبوه والرسول ونبي لم يزل مستمرا في نشر الإسلام نبي لم يزل يدارني في نشر الإسلام هنا ديني بوغوكي يوا مستمرا يكونتينيو استمرار يكونتينيو ده في نشر الإسلام يديني يدو بوغو وعمه وعمه يدفع عنه وما يتوي ينادي فنديو ona duk malik ma ada kan yabo iko ona duk ya yabo iko wa ammuhu yadfa'u anhu ama ya na defendu alhamdulillah ko adumne mayun chapter twenty one ìzá okòrèṣun lè rasúlì sallallahu alayhi wa sallam àkànyà kàbó kòrèṣì kó bá níbi a muhammadu àkànyà yìí yúgidì mà kó bá kẹ́ màkà dínì islam àkìdẹ́ṣà dínì kìkẹ́ pẹ̀kọ́ pààyò máa yóyó yòyì ìnájọ́ ka níbi kpọ́ láwọn wọn à níbi àyẹ̀gbẹ́ gbódùn wọn lẹ̀ muhammadu rasulillah. ìdẹ́ tẹ káàbà aṣọ ọ̀hìn masalasi haram àmà wújì jàmí káfìrí mẹ́lúkà màjẹ́ń amọ́kàtúndó ánẹ́ta.

ma mọ kọ níbi aṣọ òkè àtúrọgbá kùsùsùn olólòlòlò ìdáàdà haba ilẹ̀ sọ́láàtì ṣeun ilẹ̀ ṣẹṣẹ tẹ́ ṣeun kì alótẹ́kẹ́ṣọ ṣeun kà níbi alótẹ́kẹ́ṣọ بعد أن رأت استمراره استمراره في دعوة بكمالك دون كونتينيو لي wọ̀dìfá àmùhù ánúhù kọmọ yàtàwọn náà dìfẹ́ǹdì wọ́n kì má jẹ́ kọmọ dẹ̀wọ̀n wọ́n ní wọ̀kánà yọkọ̀bìlùhùm bìlhìlmì òun àníbi yìí òun àrùn máa ìlú ọ̀hún ṣá fèsì má yọkọ̀bìlùhùm pé òun ṣá fèsì yìí má ẹ̀hún kò ń adúlẹ̀ dáma hìlmì àgbáyẹ̀dọ̀ wọ̀ sọ́bìrì pàákùrì wọ̀ lọ́tọ́fì ece meme makpama wọlé afuwi kpaadoba amanko ŋa do le dama yi dɛ ɛn eh, ma li lɔlɔ aya ne bi dɛ amase bɔna esɔ sia edakanya kɛrɛ bɔ ɛn eh, kama do ŋo ŋu yi n'ebe ya anabi muhammadu Ọgbọ ya ma sekaratu ya yamani yini ɛlu ube ma ŋo sa sekaratu piti ma ọkụ ko yabɔ la ma bo ka jiko ka tiyo ma de domu ma de domu ẹran kì í sí ṣèṣe àwọn pàkà dóná mi bẹ́tẹ́bẹ́tẹ́ wọn náà gbá ṣe kàràtọ̀ ọkà tó ṣèǹjì wọn ẹ̀dọ̀ kéèké pẹ̀dọ̀ ká gírí kìdó ọ̀lọ́pù máa bá ẹ̀dọ̀ ká ọ̀lẹ́yìn wọn lẹ́gbẹ̀ẹ́ àdéhìn ìwò ètò ìṣẹ̀ nílò la pa kẹ́nọ̀gbẹ́ àtsakẹ́nọ̀gbẹ́ ọ̀la ayùyà ọ̀nà ọ̀làpẹ́nọ̀gbẹ́ ń wò ní àgbo kọ̀kàtó wọn. wọ́n kàtí ṣe ogun makọ̀lẹ́ ń kìdí lógbẹ́mú ìjà wọn láwọn múlẹ̀ ìmú ìkú kábàdì náà dẹ́ẹ̀dẹ́ ilẹ̀. Hmm. olùkẹ́gbẹ́ ìyá yóò wọ́n yìí ebi àpọ̀ ìwúra. ẹ̀dọ́hùn ṣẹ̀dọ̀ òyàòyàòyà olùdíṣẹ́ olùdíṣẹ́ olùdíṣẹ́ pọ́ ẹni kò ń kó ń yọra yín màá yọ òun kó ń dùnmù ẹni kò ń kó ń àtọ ọ̀fìrẹ́ màá kíká kíká òun kó ń yàn ẹni kì wọ́n dóbi òun kìtẹ́ òun kó ń yàn ọ̀là mẹ́ta ọ̀là méjì ẹ̀ta náà kó alùn ká gbányákọ́la á gbányákọ́la <laughs> alẹ́ àníbi àdé sọlọ́lá àdé sọlá. mbekisha na oja ngunu nunu numa kuja dini bo naga kale unde kwa mani iyo kene ki asi suna nebi ki awa ọgbọ yite ogbo yite aboya kogo eju te na kikwe ye hawa dabo gele mo kwe ye hawa ya kwe ye hawa ba bumuru amado muru inu mawa <laughs> kibet mari koko eju yelini ẹ̀pẹ́ sálámà pàmí gẹ́jú gẹ́jú pọ̀yàn méjì wùdú ẹ̀hùn lẹ́mù náà fi kí ẹ̀ ṣe bẹ́ẹ̀kì ti na gújì yìí anẹ́bí asọ́lọ́lọ́ alẹ́ọ̀sọ́lẹ̀ wọn kẹ́ẹ̀nà yọkọ̀ ọbílùhùn bìrù ṣèlú àbí iṣẹ́ ń kó náà na náà muhammadu ẹ̀ ẹ̀yẹ̀ngà yẹ̀ngà nàpò yóò kuta kuma wò nì ẹ̀yẹ̀ngà na po kà kuma wò nì ẹ̀yẹ̀ngà ni ẹ̀sẹ̀ mata tà kó o ṣe bò nì má kó nì kí mú. ẹ̀yẹ̀ngà ni lẹ́kẹ̀ na kùmà náà dodo níbi lẹ́dọ̀ kuta chenro na chadina ni bi muhammad wang chiko mpa makabiri ma yongola ma dongola ma shido ngola ma yongola mu hutani ngona ukidubi uda hakulu na hiyo ngumala kidogo ngopoko bianga na itaki nikinu uda hakulu hii ambekotu uda otu وكان يقابلهم بالحلم والصبر واللطف والعفو وكان أشدهم إيذاء للرسول أنا جيغوغو إيدا كنيبا نبي أمي كافري أمي واتاون أبو جهل أبو جيجا كافري كمادو أبو جهل wa abu lahabin ba agujija ka firi ụmụ na mmadu ndụ nke abulaha bin ọ ma yaa taa n'ibi fa atama meji mma na-ata fa a taa nkpa taa n'ibi ọmụ nkpa taa n'ibi na taa. waa okobeta ịbịa ndụ na abi ịmụọ anyị gbin ncii. waliwo lidi alhamdulilayi niile o loogu kubyamii waliwo lidi ebundi n'ogheghara ndani waliwo lidi ebundi n'ogheghara ndi ama ama وبنينا شهودا ويوم لا وتوه يملا ويولا ومارة بن الوليد باي خالد ابن الوليد سيف من سيف الله أما وليد ابن مغيرة ده ونمتم a warrior ìdúnáńgá mi káfèrè wá yànyànyànyàn àmọ́ pàdé rí báyìí wíkẹ́ yóò dúdú kìdọ́nà táwọn òbí àná ọjọ́ bá táwọn gbà ń dùn wọn níbi. àbúrò láàbì gidẹ́ ọmọ ìmọ̀ mùsùlùmí gbà abújọ́ jù máa jà hàn níbi rẹ̀ ẹgbẹ́ ìṣẹ́rí ọ̀gá ni míndálíkà ìyàkànyàkẹ́ ní kó bá níbi ìṣàbójáàlì rọ àrọ̀sọ́là mọ́rọ̀tàn yìí sọ́lì ilé níbi kà níbi àtọ̀ ẹ̀kọ́ kà fọ́mọ náà wí hánà níbi.

ẹ akaka yàn bó ń mílàgbà má àgbàṣe mọ̀lọ́mọ̀lọ́ ti làálẹ̀ ẹ̀lì ọkọ̀ kàtúgà náà lẹ̀ ẹ̀sìkìsì ẹ̀ wọ́ aṣú kàtàyà dúdú yìí ha na wá hánà níbi ẹ̀ wá hánà níbi lẹ́wọ́ máa yà táwọn ìṣẹ́ bada mìíràn padà وهدده يهوك فقال أتهددني ومن هم يقول وأنا أكثر الوادي ناديا أرجعنا كده ومن أبو كنا دي متنك ما بنيوم يوكي متني ala takpa kpai hɔlu gbodo mi neke damu na una namu na tɛli o ŋa ŋa hum ya kɔi fa anzala allahu ɛrɛrɛ ɔjɔ ma ya rɔ wɔne wa hum ɔkɔ koyi wọ́n wá níbi ọkọ̀ tọ́nà kẹgbà kẹlẹ́lẹ́ ilẹ̀ yẹn tẹ́hìnlẹ̀ nẹ́sẹ̀ àǹbí nàásíyá ناسية كاذبة خاطئة فليدع ناديا سندع الزبانية كلا لا تطعه واسجد واقترب كلا لئن لم ينتهي والله ka tiɛn ki ma ima ɔlan babɛn ki ati kalɛ tɛn o ya nebi muhammadu yi tɛn lɛ ne sa an bi naa fiya an ya kpaka tsiki nyilo yɔ gbɔ yi ŋa ta tɛ osusu yi ŋu osusu ati kokoloko yi ŋu yɛnɛ naasiyatin kɛzibatin xɔti'a naasiyatin osusu yi kɛzibatin. ẹni mi xaapin ati ẹni ilé ìfẹ ọjọ yẹn na dure ọjọ arọwọ kẹdọ ta dure ọjọ sẹun kakpa gajigi ŋo susu oyún ka wọnyún ba fẹlẹ yẹ dẹ ẹnẹ díẹ tí o nàbọ oye jojojojo na mi tíìmù ojojojojo na mi gángi ojojojojo yìí ká ẹnẹ ọ bọ ba ìkí dà mí gángi wọn mu ìdá mi tíìmù wọn mu. sanad'u zabaniya anya jẹ́rán mi dègèrè ọ̀nà dóhùn ọmọ píó píó píó píó píó píó píó iye ọkọ̀ kẹwàá lè bóhùn bá kẹ́lá iná látòtẹ̀ ìhún wọ́n sì jùdù ọkọ̀ tẹ̀rẹ̀ bẹ̀ látòtẹ̀ ìhún ẹkì lè bọ́ ní wọ́n sì jùdù ọ̀yàdòjì kàdánà ẹ̀hún odó ẹ̀ wọ́kọ̀ tẹ̀rẹ̀ bẹ̀ kamutamaru midene ma ga una gide jika dane ya eh, dini ama kaina laki chire ichowo o wala do na chen wa qataribi kamutamaru mikusojo kamutamaru midene takido che kigo aso che chen ishe mero jo akrobu ma yakunu abdu min rabbih odene kadumero jo tulipapo ishe nakide sujada ẹnẹ dùn mẹ́dẹ́ ìsìjẹ́dá pọ̀lẹ́dùn ńlá àmàṣà ẹ̀hún dúkìrọ̀ yé usb kò lẹ́kẹ̀ ìkòkòjọ́ agbọ́n yín wọ́n tó lè dọ́mọ̀. ewu bókì adàkànyàn bá níbi lẹ wọ́kọ́dé ń takọ́mọ́ lọ́hùn gẹ̀fìkì ọjọ́ àwọn dáhùn má lọ míjẹ̀mí ilmustazi in ọ̀ṣàkà àmàdà níbi sùkẹ́lẹ̀ bàádàlì hìjìrọ́tì òbíkà níbi fìhìjìrà ṣe fọmínú mẹ́ńkútìlà. ehoma inani kɔ ɔbɔ ma kpa ilekuta nɛtɛ aba yi nyɔnyɔlɔnyɔ okuta nɛtɛ iwu tɛ malamala ta nɛtɛ aba yi de gba alusitɔ tɛtɛ yi o yi di gbagba la o yi di gba la o yi di yeyele ta nɛ okutsɛ sukata ta nɛtɛ aba yi nyawu abo ko ko ye ta. ومنهم من أهلكته الأمراض ma ọbẹ bọ inú bí ekecha ma ọga chukata chukata ọjọ chitumola ụmụ ọga lecha aka ma ọkata ma kwukwa chukata ya bụ laabi ya ka nyaki dokere ba nebi ụka nwere ka na ya ga ụlọ kazara ala ba bi rasul amenye ihe na ihe na tudu nyo ya omere ụja nebi ihe nwe ihe na duk ma uli kekele ma karịa ojeta ya mekaja ala ọ na ụja nebi muhammadu من ذلك يا من قد كربا نبي رأى الرسول يصلي مرة إليك نبي أشو فخانقت فخانقه خنقا شديدا آه نبي دغا شو غنك دي يا قويا نبي يي هو قيوها من مدما نبي فأقبل أبو بكر سيدنا بكر مكده فخلص وخلصه منه إما نبي يبوته

نتنيك الله رايا ونجو ذرني ومن خلقت وحيدا وجعلت له مالا ممدودا وبنين شهودا ومهدت له تمهيدا ثم يطمع أن أزيد كلا إنه كان لآياتنا عنيدا سأريكه سعودا الله يعني ذرني كونمي وما خلقت وحيدا بينك شنمي أمي كيتي أنا كشنا أم كيتي تهو نقول ما بياتا نكو بليكا كوت ma bla ta na pe fulatan ta lo ho no bele ta na to yi gbongo ta ko bele wo la ẹ̀rọ dánà kàtàṣì ìhìnì kí amúdẹ náà jà kó jà bómi ìhìnì mẹ́. òbílẹ̀ kìtẹ́nẹ̀ ìhìnà ojẹ́lẹ̀ wọ̀jà àlùtẹ̀lẹ̀ hùmọ́ ẹlẹ́mọ̀mdúdà umarziki yẹn na gbada kójọ. iye àwọn ṣe lẹ́nu wọ̀bẹ̀ ní iná ṣùhúdà àmọ́ ọmọ akẹ́ yóò máa ṣẹ̀ dánà ọkọ̀ tẹ́ ní baromak màlúta náà ọ̀hẹ́ gbòdón ọ̀hẹ́ tẹ́ ọkọ̀ tẹ́ òpá miti na eledu ma ụda ihe wabe ku yeju eledu ma che ka ame ome eji eta domo miti na ele wuhi ne wama hatulehu tamhida unagbada nwa budu ma de unagbada nwa summa ubilu nwi yatma'u an ay an azida yangoti ne kango bo to kare ziki wala ki ngonyo bang mi ki muja du bene wedomi anabi muhammadu yin yatene unyogba unyogba la ne yi كلا إنا إنه كان لآياتنا عنيدا ونوينو يغوتي تي بايوا جما كوين ني توبا ما وينو با إلا غدو مغن أرزكي وينو با إلا غدو مغن ديغيني تي ونكي ني وينو با إلا ولكوين ukwachu katamiku ama ngabo mu convert ma dini ya nabi muhammadu ba èmi ń alẹ́ kàdé fún ìtàpá mẹ́rin. ìdí ẹ̀yìn ni èmi yẹnu. ok kẹmà kọ́lẹ̀ tààlà ìnà kẹfẹ́ iná kàlmùsàzìyìn àdúmẹ́lú wọ̀kọ̀dì ìtàkọ́mọ̀ aláwọ̀ mi jẹ̀mí ìlmùsàzìyìn àbádàrà ìjọra ọjọ́ àwọn dáńgó ọ̀dẹ́ẹ̀dẹ́ àmàdàdí ní ṣòkè òbí hijira kan níbi ṣìkú makati medina òbí kàmi sàbí àníbi ṣì hijira dí. فمنهم من قتل يوما نبقى وبما وقع ومنهم من هلكته الأمراض يقوغان لكم وهو الذي قال الله في شأنه يقول عليه سورة الهجرة آية 99 كو أو 97 بقجوني ذرني إنا كفيناك المستهزئين أبو جاجان ويا ما دولو جوشو كيكي أجي أمي تفسيري للي للي ألقو جودان ونغنى نلو بامي كافر أبو جيجي مالو لك dók mà ó sórí yọ mọ́lẹ̀ gbà wọ́n yà tẹ̀fẹ̀ là ó jẹ́ jẹ́ ká dó ìbókè gbàtí náà níbi kò máa lè bá níbi kò máa gbójú lọ ó jẹ́ jẹ́ ká ṣẹ́nẹ́ kì í hùmá wa rahmatulahi wa barakatuhu.